ìgbà tọ́lọ́run dá ayé tó dá òrìṣà nínú Exodus chapter twenty the first commandment of God say èmi ni ọlọ́run ẹ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi ẹ kò gbọ́dọ̀ gbẹ́ ère ẹ kò gbọ́dọ̀ sìn wọ́n ère ohun tó ń bẹ ní ọ̀run tó ń bẹ ní ilẹ̀ tó ń bẹ ní sàlùkù ibo ni sẹ̀lẹ̀ tí ibo ni sẹ̀lẹ̀ tí jáde nínú ọ̀rọ̀ ọlọ́run where do they derive it àbí ọlọ́run di àgbà tó kọ́gbọ́ òfin kalẹ̀ ó ní èmi ni ọlọ́run ẹ kò gbọ́dọ̀ ní nínú ibẹ̀ lọ́lọ́run tí wọ́n sọ pé ọ̀nà àmì jealous god ọlọ́run owú ni mí o èmi á máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ìran kíni kejì kẹta dé ìran kẹni o lẹ́ni tó bá yan ọlọ́run mìíràn pẹ̀lú bíbá ọlọ́run wó rogún nìyẹn kò síbi kan láyé àwọn tó sọ pé yẹn ni àwọn mẹ́sẹ̀dì nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ Egypt wọ́n ń bọ̀ ni wọ́n ń gbé òrìṣà wọlé wọ́n dẹ̀ parẹ́ sí hmm. wọ́n parẹ́ sí pátápátá kì í ṣe pé Jésù ọba bá rẹ̀ ti fòfin yẹlé lẹ́pẹ́ ẹ̀ gbọ́dọ̀ ní àìrè mìíràn báwo ni wọ́n ti wá sọ pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àgbà okay let me give you this now ẹ wo talisman tí wọ́n lò yẹn nísìn D Lawrence ló gbé jáde six and seven book of Moses tọ́pọ̀lọpọ̀ wọ́n lò lé ní tọ́fíntàn àwọn jẹ èmi ka six seven eight nine ten eleven book of Moses mo kà á mórí dáadáa in those days ni o kí n tó jò dání pé ìwé èṣù pọ́nbélé ni but nígbà tó máa yí wọ́n ní six and seven book of Moses kì í ṣe Moses ló kọ bíbélì jẹ́ ká lóye wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà láńgẹ́lì èṣù máa ń paradà dáńgẹ́lì ìmọ́lẹ̀ láti máa ẹ̀tàn jẹ ní ìsọ̀ṣe ẹ̀tàn jẹ ní. ẹ ṣùgbọ́n sà. ẹ dín sùrùmà tí wọ́n bá fẹ́ máa ṣe o wọ́n lè máa ṣe torí kò sẹ́ni tó lè káwọn lọ́wọ́ kò ẹgẹ́ tẹ̀sí just like kẹ́nìkan wá dìde sí kó ní òun fẹ́ christianize Nigeria nation kò lè work àbí kẹ́nìkan dé sí kó lóun fẹ́ islamize Nigeria nation is a matter of choice Joshua sọ fún àwọn ìṣẹ́lì ó ní ẹni ẹni tó bá pa lọ́run tàbí òrìṣà ẹ̀yàn o ọlọ́run náà sọ fáwọn èèyàn ó ní ikú rèé àbí ìyèdè is a matter of choice èèyàn lè ṣe tó bá wù láti ṣe. ṣùgbọ́n àwọn náà àwọn tí ó ń gbé èrè jésù àbí èrè maria sínú church wọn tí wọ́n dẹ̀ ń forí balẹ̀ fún ibo la fẹ́ kà wọ́n. èrè ni wọ́n ń ṣe òrìṣà ni wọ́n ń bọ wọ́n rí jésù yẹn tó ń gbèrè ẹ̀ka lẹ́nu it's not biblical it's not biblical ẹ gẹ̀tẹ̀ ìsìn náà àwọn tó ń pe ave maria tó ń gbèrè tó ń gbé kankan kiri it's not Africa èrè náà àwọn náà ń bọ. èrè àwọn náà ń bọ èrè ni. èrè ni wọ́n ń bọ yẹn náà oh, àbí kí wọ́n bọ yẹn. ọ̀yà sábọ̀rìṣà. àbọ̀rìṣà ni wọ́n. sà jésù ní pé ẹ fún késàrì fún ti késàrì. ẹ kì í ṣòrìṣà lóní kẹfù o. ẹ fi nǹkan tó ń jẹ́ ti bàbá mi fún ti bàbá mi. kì í ṣe eléyìí là ń sọ yìí o. no no because tabanípẹ́ ká máa lọ into bible ń sìn. <laughs> let's go. so ẹ fún nǹkan tí ó jẹ́ fún késàrì fún késàrì ta ni késàrì ta ni bàbá ẹ̀. ọ̀rọ̀ owó òde ni wọ́n sọ ń gbà owó orí ni ó yàtọ̀ sórí ìsà o ó ní owó orí ẹ farabalẹ̀ ẹ san owó orí. tó bá tún ní owó orí bá sà bí èṣù ṣe wà wọ́n ń bọ èṣù tí gbogbo èèyàn ń sá fún nílé ayé pé àbí ìfẹ́ ṣe èṣù oríṣẹ́ èṣù wà tán ń bọ Ṣàngó oríṣẹ́ ṣàǹgó wà ṣàǹgó má pa mi má ṣe mi ọmọ ẹlòmíì ni kò ṣe ọ̀hún ṣe ní jésù má ṣe ní ọmọ ẹlòmíì ni kò ṣe. ṣé ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ara àwọn tó ń bọ ṣàǹgó ṣé ní ṣàǹgó tí wọ́n sọ yẹn ènìyàn bíi tiwa nígbà tó wá sáyé àwọn èèyàn ló wá rí i pé ah, ilé alágbàtàn bá sọ di òrìṣà kékeré bí Awólọ́wọ̀ náà wọ́n wá sọ di òrìṣà kékeré bóyá bíi Mọ́remí bàbá bàbá Olúwo kábíyèsí Olúwo sọ̀rọ̀ kan lẹ́jọ́ ó ní wọ́n sọ pé eh, igbákejì igbákejì òrìṣà lọ́ba kábíyèsí igbákejì òrìṣà onímọ̀rẹ́mí olóbìnrin ni bàbá ní tó bá wáyé báyìí kó wá olóhùn ó gbẹ́sẹ̀ lé kó sọ pọ́ǹtì bàbá. gbẹ́sẹ̀ lé akájọ obìnrin. ó ní òun ó gbẹ́sẹ̀ lé. òrìṣà ló gbẹ́sẹ̀ lé yẹn. ọ̀rẹ́ kó gbẹ́sẹ̀ lé ó ní bọ̀dẹ̀ tí ó ní kankan ẹ̀tàn ní ẹ̀tàn sátánì ní ẹ̀tàn sátánì ní okay ẹ̀yẹ́ ká prove ti bíbélì one. let me prove my God now I want to prove the supremacy of almighty God over all this man bíbélì tiwa ló sọ pé erùpẹ̀ ni wá a ó sì padà di erùpẹ̀ níbo ló wà ní ìṣẹ̀lẹ̀ tó sọ pé erùpẹ̀ ni wá a ó padà di erùpẹ̀ ó ní ẹ̀mí wa yóò padà sọ́dọ̀ ọlọ́run kí ló dé wọ́n ṣe gbẹ́kúdé bàbá kan wà lúwa tẹ́lẹ̀gbà One ní no pè beku de. Olo sani olóòṣà ni beku de. gbẹ́kúdé ó ní gba ọdún kan láyé ẹgbẹgbẹgbẹrún ọdún kan lọ́dún kan náà ní ìjà kan náà ló Hmm. ẹni tó sọ pé ìgbà mi láyé kò tí ẹ̀ ló seventy five. ewé suko. ewé suko náà ni ewé suko náà ni ẹgẹtẹ irọ́ ló wà ní díẹ̀ ẹ̀tàn jẹ́ iṣu ni bọ̀tẹ́ tó bá fẹ́ máa ṣe kó máa ṣe nǹkan. bàbá tá bá bẹ̀rẹ̀ àwẹ̀ hmm. ní ọjọ́ ní ọdún nineteen.